táyọ̀ ọkùnrin sàárì mi dà ńbọ ló gbé sí ńbẹ lọ́dọ̀ àpíà àpíà lọ́ba ń gbé sàárì wá o jẹ́ ń tètè jẹ́ kó tó di aago mẹ́fà àbọ̀ ṣé yóò sì bá ṣé yóò tọ̀ súnà. ṣe mọ̀ pé àwa méjèèjì orí àtọ̀run awojú ara wa ẹ ti bímọ mẹ́jọ mà bẹ́ẹ̀ ṣe rí yìí but kò ń ṣe tó wù mí kí n pamọ́ dálẹ́ tó yẹn ẹ kí ló wá ṣẹlẹ̀. ẹbẹ́yìn náà lẹ́sì ń mú gbùngbùngbùn tí ń yọyín tí kò yín yọ kẹ́ndín tẹ̀sí ń rìlíìsì ẹ̀ ẹ̀yin náà wọ́n sì ń fa àwọn ọmọ yìí pé madam ẹ̀ ní problem nígbà tí àbí báwo àbí ṣe ó ní kò ṣe nǹkan tó wu òun kọ́ mo pé mẹ́jọ sọ́wọ́ òun àwọn mẹ́jẹ̀ẹ̀jọ ń kọ́ ó ní wọ́n wà dáadáa aláàdúpẹ́ fọlùwà kí gan lẹ wá rí tẹ́ ẹ fi ní problem wà tẹ́ ẹ dẹ̀ fi ní ọkọ yín fún yín ní problem tẹ́ ẹ tún wá ní kò tí ì dúró sórí mẹ́jọ kí ló ṣẹlẹ̀ wọ́n ní àwọn mẹ́jẹ̀ẹ̀jọ obìnrin ni wọ́n òó ẹ kí wọ́n á ní ah, ọmọ ni wọ́n àbí kẹ́yìn ó bírù kó pé ọmọ kọ́. àbóbìnrin kọ́ níyàwó ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀yìn obìnrin ẹ̀gàn lọ́kàn kó pọmọ kọ́ ṣé obìnrin kọ́ ní ìyàwó gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ obìnrin kọ́ làwọn ìyàwó àwọn gómìnà gómìnà ni obìnrin ọ̀mọ́ jẹ́ mínísítà ni ṣé obìnrin ọ̀mọ́ jẹ́ kọmíṣánná ni ṣé obìnrin ọ̀mọ́ obìnrin kò kò kò ṣe dókítà ni ṣe obìnrin ẹ̀dákun obìnrin obìnrin làwọn mẹ́jẹ̀ẹ̀jọ ẹ ọmọ ni wọ́n wọ́n ní èmi gbà pọ̀ ọmọ ni wọ́n bọ̀ tí wọ́n ń sọ wọn lọ́dọ̀ ọkọ mi bẹ̀rẹ̀ láti wá bú sẹ́rìn àwa méjèèjì òkè ṣé n tẹ́ ń sọ ni wípé ẹ̀ ń wọ́kùnrin ẹ̀ ń wọ́kùnrin ló jọ pé mẹ́jọ ẹ ṣe gẹ́tì kan tí mò ń sọ ni ẹ ṣe sùúrù màdàm ẹ sùúrù kò sọkọ yín ń bí sìn. òkè gbàtà ẹbí kìíní obìnrin ìkejì obìnrin ìkẹta obìnrin aláwọn méjèèjọ obìnrin ni wọ́n. Ah. madam ẹ ṣe sùúrù. àmọ́ ká lọ rántí pé. bí ẹ̀yin náà agree pé kẹjọ máa wá ọkùnrin ló fi di pé obìnrin pé mẹ́jọ lọ́wọ́ yín no mo fẹ́ ṣe family planning kó gbà ẹ̀ẹ̀mejì ni mo lọ attempt àti ṣe family planning ó ní tí mo bá dán wọn mo ń lọ sílé wa nìyẹn ah. madam ẹ má ẹ tẹ̀kẹ̀ mi ọ̀rọ̀ mi serious o bọ́dún orí ẹ̀yin ẹ máa gbọ́ mi ẹ máa gbọ́ mi ẹ ṣe mọ̀ pàwọn méjèèjì comedian ni wá àmọ́ bá ti bomi la ọ̀rọ̀ yẹn pé ah, ẹ fẹ́ ṣe family planning ọkọ yín lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ó ní tẹ́ ẹ bá attempt ẹ ẹ ń lọ ilé yín nìyẹn ilé bàbá yín ah. ẹ dẹ̀ farabalẹ̀ ẹbí mẹ́rin ẹ tún farabalẹ̀ ìkarùn ìkẹfà ìkeje ìkẹjọ ẹyin ah, madam ìwé ìṣọkọ yín lẹ máa ṣe ooo oh! so àǹtí ṣe ndcv mi ni ṣe nǹkan tí kí wọ́n ṣe ni pé nísìnyìí ó insist pé mi gbọ́dọ̀ ṣe family plan yẹn gangan ni mo ṣe wá ṣé kí n ṣe family plan yẹn kí n dè máa lọ sílé wa because ẹ̀mí yóò láàrọ̀ because. Ah. ẹ bá wa lọ ilé yín ṣe ilé tiwa lẹ́mọ̀ọ́kọ́mọ méjèèjọ bò mi ò tẹ́ lè ọmọ mi sílẹ̀ mi lè fa ọmọ mi sílẹ̀ ah. orí bò ní ṣé wọn máa kán àwọn mẹ́jẹ̀ẹ̀jọ bọ̀ lọ́dọ̀ rẹ̀ Ọlọ́run ṣe ìwọ náà ni bàbá ọlọ́mọ yọyọ táwọn pé méjì lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún ìbẹ̀fà lẹ́ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n ìbẹ̀ <laughs> mẹ́jọ kan rèé rèé kún ọmọ tọ̀dọ̀ rẹ̀ mm, mm, mm, àbí mo ti kó ni. madam kílẹ̀ wàá fẹ́ ká ṣe no tó mi ò mọ ṣe ṣe àwọn ah, ò mọ tá a fẹ́ ní kẹ́ ṣe ẹ̀yin tọ́lọ̀ ń ràn lọ́wọ́ tẹ́ fi bíi pé mẹ́jọ ẹ fara dà ní kí n tún wá bí sí i àǹtí kí n tún bí sí i bóyá ńgbà tí ó béèrè pé méjìlá ẹ tẹ́ ọkọ yín lọ́rùn o ọkùnrin sì máa wá bóyá bíi ẹlẹ́kọ̀ọ́kànlá sí bíi kejìlá wúmà yẹn bá bú sẹ́kún ó ti rí bíi pé à ń fi òun ṣe yẹ̀yẹ́ ó rí bíi pé à ń fi òun pa á ẹsẹ̀ rí orí àtọrùn ànáìsì o ànáìsì ànáìsì gbàtẹ́mọ̀ rò pa ànáìsì àwa yìí jẹ́ kí ṣòro ẹni tó bá wá bẹ́ẹ̀ yẹn àyèfẹ́ ó gbé lọ tẹkùntẹkùn ni ẹni bá sunkún wá kó tó wá jẹ́ pé yóò tún á gbẹkùn lẹ́rìn là á fẹ́ kó gbé lọ tó bá jẹ mọ́ fífi pa àwa méjèèjì wà rẹ́rìn àfọwọ́gbára wa pé ẹ̀rẹ̀ wà fẹ́ mọ dọ́lọ̀ lẹ́bi ọmọ mẹ́jọ Bísí ẹ tẹ́ ọkọ yín lọ́rùn wá jẹ́mi nìyí ni ntọ́kọ <laughs> mi fẹ́ ni màá bá fẹ́. ẹ wò ó jọ bí eré kì ṣeré ó jọ bí àwàdà kì ṣe àwàdà etí wọn ní tólókó fi ń sunkún làpárò fi ń ṣẹ̀rìnrín. mo fẹ́ bí ẹ̀yin ènìyàn. ọ̀rọ̀ rẹ o. international brothers ẹ bá mi. option tọkọ wọn fi sílẹ̀ ni wọ́n ní iṣẹ́ ni káwọn mú obìnrin mẹ́jọ still ó sì insist pé àfi táwọn bá bí ọkùnrin kọ́lá tiẹ̀ wàá béèrè lọ́wọ́ wọn wípé ṣé bá ṣe jóbìnrin yẹn tán dẹ̀ pé mẹ́jọ ṣé ìfẹ́ ọkọ yín ni pé bá mi tún bí obìnrin míì sí nígbà tí ẹ bá ibi gbogbo obìnrin ti ń bẹ lọ́yọ̀ state yìí yóò ṣàtẹ ọkọ yín lọ́rùn. ẹ sọ mọ́ àdún. interest ọkọ yín gangan ni pé bó ṣe ń jóbìnrin yẹn kí wọ́n lè ráàyè gba iṣu dáadáa ẹ mọ̀ pọ́mọbìnrin yóò gbà yóò gbà nǹkan wálé <laughs> fáwọn òbí ẹ̀ ni àbí ṣé. a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ òbí wẹ́tà láàánú a ò gbọ́dọ̀ fọ̀rọ̀ ìyàwó wẹ́tò bí ẹni. Ah, but ọmọkùnrin àwọn òbí ẹ̀ náà lọ rè dáná hmm, ọmọ sọ pé ọkọ yín interest ọkọ yín ni pé ah well done ngba nka àná lórí ìkíní ngba nka àná lórí ìkejì ngba nka àná lórí ẹ̀kẹta wọn wà dọ̀bálẹ̀ lórí ẹ̀kẹrin ńgbà so lórí ẹ̀karùn ah, lórí ẹlẹ́ẹ̀kẹfà mo ti ẹ̀tún lé pé mọ́tò ní <laughs> ah, lórí tí n ní ilé ni ẹ lọ mú wá ilé kọkọrọ lé mọ fẹ́ kẹ́ fi dànù lórí ọmọ mi pé interest ọkọ yín nìyẹn wọ́n ní kì í ṣe pé àwọn bóbìnrin yẹn ń lo interest bí ò ṣe pé ó ń sọ wípé táwọn ò bá ẹ̀yìnbá bèbí twenty four ọkùnrin ọ̀wà. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀ rẹ ẹ̀yin abiyamọ ọlọ wọn làwọn attempt àti ṣe family planning even gan látòrí ọmọ kẹta lọ́kọ àwọn tí ń ah, but. Uh, ọdún mélòó mélòó wá làwọn ọmọ ń fi wá gbára wọn ẹni wedding yín nineteen years ni ẹ̀dẹ̀ ti bímọ mẹ́jọ. torí fojú wò wípé kẹ́yìn tó ru oyún oṣù mẹ́sàn-án kẹ́yìn tó gbọ́mọ tó dé ọmọ tó mọ̀ ọ́n kó tó di pé ọmọ ṣàfẹsẹ̀ lélẹ̀ yóò sì bẹ̀rẹ̀ a for apple b for baby yóò ti èmi rò pé bẹ́ẹ̀ ni ló ṣe yẹ kó rí pé at least ó kí bí ọdún mẹ́ta wọ́n ní kẹ́ni wọ́n nìkan ò ní tí ì fẹsẹ̀ lélẹ̀ báyìí pé àwọn gan tó wá rèé ó ní wẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ ni àwọn. ẹni tó bá ti kí rẹ́kọ̀dù wọnú síńjà wọn báyìí yóò mọ ọkọrin lọ ni. àmì ọba kí rẹ́kọ̀dù wọnú tọ́ǹtebù báyìí yóò tọ́ọ̀nù tí yóò mọ tọ́ni around. lọ́kọ̀jọ́ òru láwọn gan-an àtàwọn àtẹlẹ́dẹ̀ àwọn ọmọ yàtọ̀ pé náà làwọn fi ń attempt pé jẹ́ ká lọ ṣe family planning ká tó wí ká tó fọ̀ yìí mọ́kí ká tó wí ká tó fọ̀ yìí mọ̀dẹ̀ ká tó wí ká tó fọ̀ yìí pọ́n irú yín náà lọkọ yín ń wá wọn ní bọ́tígbà tí àwọn òdẹ̀ wá bọ́kùnrin ṣáwọn làwọn ọmọ mọ̀ bọ́kùnrin ni àbí ṣé àbí àǹtí ẹ ẹ̀ láti understand. àwọn òmùrin àbákọ sígbẹ̀dù àti ẹ̀ lè ṣòpò dáwọn ọ̀jọ̀gbọ́n láàmú lábẹ́ aṣọ torí àwọn lọkọ àwọn sọ wípé báwọn wọn náà dẹ̀ sọ wípé kó lọ lọ fẹ́yàwó mi tó bá jẹ́ yẹn ni fi mí lọ́rùn sílẹ̀ lọ fẹ́yàwó ló ní kẹ́ẹ̀ni òun ò bọ́ náà ṣàdúrà ṣàdéhùn ìyàwó méjì ìwọ kọ́ ló sì tiẹ̀ òun tóun ó fi fẹ́yàwó kejì torí bàbá àwọn ò fẹ́yàwó méjì sọ fẹ́ gbọ́ o ò dẹ̀ gbọ́dọ̀ ṣe family planning tó o bá fi attempt ẹ̀ tí mo bá fi discover màá lé ẹ jáde ṣe mọ̀ pé a gbọ́dọ̀ dà láàmú bẹ́ẹ̀ yẹn lábẹ́ aṣọ di pé ká máa gbé bọ̀kọ́ kí ẹ pín ọ̀rọ̀ ìmọ̀wọ́ kó lè léyanjú ẹ dákun kí ni kárábìnrin yóò ṣe o. ọ̀rẹ́ mi yóò yẹ ká máa rántí gbogbo àwọn obìnrin Ah, ẹ má bínú mr tí n fẹ́ dárúkọ yín kọ́mọ̀ lọ jẹ́ pé bóyá ẹ fẹ́ sọ ọ̀rọ̀ múlẹ́rọ yín fún mi ni ẹ má bínú àmọ́ mo rí kan facebook ń sìn ẹlẹ́ẹ̀ tí ń pè mí láti last year ẹni láti last year november ah, ẹ má bínú ẹ má bínú ok ẹ tún mi pè tí n bá ti ń dìde lórí ètò ah, ẹ má jẹ́ kó jẹ́ gbà mo bá dìde torí àsìkò tá a sign out sí. Si fún múlẹ́rọ́ òun náà láàmú amúra fún àjẹ́ àbálẹ̀ tẹ́ẹ̀dẹ̀ fi lè fẹ̀sùn yẹn kàn mí ó ní kókó ni. lórójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook náà ti fi ẹ̀hónú wọn hàn bẹ́yìn pé àwọn ti ń pè mí láti last year November ẹ má bínú ọ̀nà lọ́pọ̀ tó ṣe kókó. ọ̀yà o ẹ̀yin abiyamọ ọ̀rọ̀ rẹ o zero eight zero three two three two ten fifty nine zero eight zero seven seven seven seven ten fifty nine plus two three four eight zero nine two two two ten fifty nine. ìwé tọkọ ẹni. àwọn òmùrin àbákọ sígbẹ̀dù o album one album two album three album four five six seven eight. ojú ọgbà lè ṣe. álbọ̀mù mẹ́jọ lobìnrin ti release. àmọ́ ká lọ rántí pé ọgbà lè bọ́ ni baálé lè lé. tó sì jẹ́ same album. lọ́jọ́ jíjẹ lọ́jọ́ àìjíjẹ inú ìgbàdùn. ọkọ wọn wá pé no òun fẹ́ make sure make sure of the album ó sì pé wọn ò gbọ́dọ̀ wọn ò gbọ́dọ̀ <laughs> lo ọ̀yá ẹ sí ẹ dákun mi ò tiẹ̀ mọ̀ bá a ṣe fẹ́ ṣe é kò tiẹ̀ yé mi àpíà bá a ṣílẹ̀kùn fáwọn èèyàn bá a ṣílẹ̀kùn fáwọn èèyàn kí ni kò ṣe kí ni kò ṣe. hello hello. hello. hello ẹ káàárọ̀ o. Ah, ẹ káàárọ̀ mọ́. Ojúmọ́ Ayọ̀ Mandela rèé ọtí o nàìjíríà kọ́lé lẹ́yìn nígbà gẹ̀ẹ́dì fọláṣadé òbíyẹ ní láti jàpárá ìjẹ̀bú gbóni. ọwọ ohun yìí yẹn sọkúlẹ̀ǹtì dáadáa bíi ohun mandela ó yẹ ẹ̀dá sísá. ẹ pàlẹ́ mọ́. ìṣẹ̀lẹ̀ máa máa bẹ ọkọ rẹ ọkọ ẹ̀ yẹn. a máa bá a bẹ ọkọ ẹ̀. kò má fojú wò pé obìnrin obìnrin lòún bí mo ṣe ń kọ́kọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ obìnrin ṣe pẹ́ńsẹ̀ pẹ́ńsẹ̀ ti o obìnrin ṣe many other good things lóbìnrin ṣe o so kó má fi ojú sí o pé obìnrin obìnrin obìnrin kọ́ra fi mọ lórí mẹ́jọ yẹn o ẹ̀ẹ́dẹ́ta máa bẹ ọkọ ẹni ká bá bí ọkọ ẹ ṣé pé ṣe mọ̀ pé ọkọ tọ́ra abèrè pé ṣé ọkọ rẹ̀ máa ń gbọ́ ètò òmúlérò ó ní kì í gbọ́ ètò ó ní lẹ́yìn pé tí ó bá ka pépà pé kì í gbọ́ rédíò. ẹ yẹ ṣe é ṣe ni ká pè é ṣé bẹ́ẹ̀ kẹ́ pé ọkọ ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ kẹ́ máa ṣe é ṣe ni kẹ́ pé kẹ́ invite ẹ kẹ́ lè bá sọ̀rọ̀ kó má fojú kọ́mọ̀ ló gbé àwọn obìnrin. ká pè é ṣé ká pè yẹn ní okùn lójú ni àbí ṣé kìí ṣe pé àtún àbí àhámọ̀ tó rìnrìn àjò tá a rìn bíi tọ̀sẹ̀ tó kọjá ṣé kìí ṣe pé. ẹjọ́ bí màá tàbá gbogbo pàṣẹ àti ìdá láwa star. ok bẹ́ẹ̀ni ṣe fẹ́ ni pé ká dá sí i. bẹ́ẹ̀ni ẹ dá sí i. ó dà sá ó dà sá ọlọ́run ó dà sí i. kẹ kẹ kẹ rọkọ ẹ ọlọ́run dá sí. ẹ fi òye yé e pé kò sí nǹkan tó kò sí nǹkan rere tó bẹ òní ṣe láyé yìí. Mm, ó dà ẹ ṣe èmi náà gbà bẹ́ẹ̀. ẹ ló kò bẹ̀rẹ̀. hello. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀. Mandela gangan rèé. sàmá sàlọ. sàlọ mo mo dá mọ. ẹ káàárọ̀. mo dá mọ tí ń bá a rí àyìndé. ẹ káàárọ̀. yes sir. ẹ àmọ̀ràn mi fún obìnrin yẹn. ìlú mm. akóbìnrin yẹn fáwọn àlò ète. kò bí a kò sọ pé ó rẹ̀ tó bá lọ bá dókítà jù báyìí tó ń tẹ̀lé aṣọ fọ́pọ̀ ẹ̀ pé ọmọbìnrin ti ní problem gbé a kó má ti ní kankan mọ́ òun láwọn tèmi náà kó má tra àgbà ilé tó ṣe é ti o ti tó o tó lọ́jọ́ wájú. pé álbọ̀mù mẹ́jọ tó rìlíìsì yẹn ó ti tó. ó ti pọ̀ jù ìyàwó sọ fọ́kọ ẹ̀ tó bá fẹ́ ní ìyàwó mi kó lọ kó lọ nílé ó ti sọ fọkọ ó lóun ti sọ fọkọ òun pé tó bá máa lọ níyàwó mi kó lọ níyàwó mi kó má pa òun ó ló sọ pé ìṣe ìyá bàbá àwọn ò fẹ́yàwó méjì kí o lè torí tòun bẹ̀rẹ̀ òun ò lè kó mọ́ wàhálà. ọkùnrin gbogbo àwọn kábàá yẹn náà lọ́ọ̀tù ìlú nígbà mo nírú kéèsì ẹ̀dùn kábàá yẹn sọ wí kéèsì ẹ̀dùn láti láti ìwọ ọ̀rẹ́ mi ni wá ayọ̀pọ̀ débẹ̀ ni ìyá àbúrò tẹ obìnrin kó náà ọ̀pọ̀ ọkọ tó fẹ́ olójúmọ mẹ́rin obìnrin wá ní mẹ́rẹ̀ẹ̀rin náà ọkọ ẹ̀ wá lọ pẹ́ lóde ní níta ẹ̀ tó wá sọ lóde níta ìyẹn bí ọkùnrin ọkùnrin wọn bá kọ́ni bàbá ló ti bí ọkùnrin báyìí mo ṣe ọkùnrin tó tó dàrú ni ọlọ́ọ̀gbọ́n kò wá sí nǹkan kò wá sí nǹkan kan ló lé yẹn wá sí wàhálà yẹn àtọ́ àtọ́ àwọn ọmọ gan ní ní sùkúl tó wá di problem àbí ọ̀rẹ́ yẹn máa lọ fún òun lọ́wọ́ àbí òun ní pé ẹ̀ka àmọ́ máa lọ máa lọ sùkúl ó ti yẹ ìjọba yẹn ó lágbára ló lágbára káàkiri báyọ̀ òun yẹn lọ́yọ̀ọ̀sẹ̀ tó bá rí ẹ tó ní ìbá sọ̀rọ̀ wọ́n ti tó lẹ́jọ́ pọ̀ jù lẹ́yìn ọ̀sẹ̀ kọ̀ọ̀rọ̀ àti tiẹ̀ nìyẹn wọ́n bẹ̀ ní ẹ̀wọ̀n kọ́kọ́kọ́ máa dáhùn wọ́n bí ní ìbọn pọ̀ jù. ó dà ó dà ó dà ẹ ṣeun Mandela láti Jerusalem bó o lò tútù bẹ́ẹ̀ ṣe kọ̀ pọ̀ ju ohun ẹ pẹ̀lẹ́. àwọn ti lọ sí ọ̀sẹ̀ lọ ó mm. dà ẹ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gbòdì ẹ káàárọ̀ ẹ kú iṣẹ́ o. Ọlọ́run ní ṣe o. Grandma Twins ló ń sọ̀rọ̀ látòlúyọ̀lé. Grandma Twins látòlúyọ̀lé iṣẹ́ mi. ẹ pẹ̀lẹ́ mà. inú mi dùn pé mo wọlé láàárọ̀. olúwa ṣeun. bẹ́ẹ̀ mo ti máa ń ṣàì nọ́mbà yìí. ìyá mi ọ̀rọ̀ rèé. ẹ ṣe ṣe rí ọ̀rọ̀ pé mo wá láàárọ̀. Mm. ọkùnrin yẹn ó yẹ kó mọ̀ pé nǹkan tó wà lára òun òun lòún pòdúsì fún obìnrin yẹn. ṣé pé ntí mi lára ọkùnrin ni ó ń jáde hùn. bẹ́ẹ̀ ni ó fẹ́ pa ọmọbìnrin yẹn nígbà téèyàn ti bímọ dé orí mẹ́jọ obìnrin ìgbéyàwó nineteen years ní òkúta ọmọ ni ìmọ̀ràn tẹ́mi lè fún obìnrin yẹn ni pé tó bá jẹ́ pé ọkùnrin yẹn sì ní òbí kó lọ sọ ọ̀rọ̀ yẹn létí àwọn òbí ẹ̀ hmm. tó bá sì jẹ́ pé ó ní fámìlì àṣà ní fámìlì kó lọ sọ ọ̀rọ̀ yẹn létí àwọn fámìlì ẹ̀ hmm. wípé báyìí báyìí báyìí ló ń ṣẹlẹ̀ tó bá ti lé pé torí pé wọ́n máa kóṣù wá wọ́n máa kóṣù wá ṣebí wọ́n ní ẹ̀mí tó bá wà òun ló ń ẹ̀mí tó wà ló ń ṣe nǹkan rí náà tóbìnrin bá ti kú kó tó dìbò àwọn ọmọ bẹ̀rẹ̀ sí ní mọ́kọ wálé ńkọ́ hmm. ẹ́ so kó ro ti obìnrin yẹn o kóbìnrin yẹn náà kó ṣàìkéṣe nígbà tó náà kì í ṣe níbi tó jú làdé yìí kéèyàn mọ́mọ́ kó fẹ́ lọ ṣe family planning ọkọ wa sọ wípé tó bá lọ ṣe ó lọ lé wọn ẹ́ so kóbìnrin yẹn náà kó ṣàìkéṣe o kó mọ̀ jẹ́ kọ́kùnrin kan pàǹdà nu hmm. àmọ̀ràn tó ti nìyẹn lọ sọ fáwọn fámìlì ẹ̀. kó lọ fèsì ẹ̀ ẹ ṣe grandma twins láti látolúyọ ni ṣe ìyá mi àdúpẹ́ máa. ẹ bá wa ké orí o wọn di ọ̀sẹ̀ kẹta báyìí káàtì gbóhùn orí o. ẹ má bínú ẹ má bínú ẹ gbọ́dọ̀ ẹ gbádùn ìjọ mẹ́jọ ẹ á jọ márédè wà ìjọ mẹ́jọ wà láyé. hello ẹ káàárọ̀ o. ìyá Rónkẹ́ rèé ẹ káàárọ̀ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ẹ kú ètò mo yín o. orí mi ó tó jọ mẹ́ta o. ẹ má bínú orí tí ìbá tiẹ̀ á jẹ́ pé tó báyìí lónìí tó ṣe pé ẹ pé ọkọ ẹni tí ń ni yóò sì ṣàjòjì ní ẹ̀kíní ẹ̀kejì ẹ̀jẹ̀ lèèyàn ń dà ẹ̀jẹ̀ lèèyàn ń dà síta nǹkan tọkùnrin yẹn dẹ̀ ń pọ̀ sí lára ló ń bí jáde hmm. ó ní kó má parẹ́ àìmọye family planning tó yẹ pé kò tiẹ̀ tọkọ̀ òru ní tiẹ̀ nímọ̀ wípé ó ṣe rárá rárá àwọn míì máa ń wà bí oògùn àwọn míì máa ń wà bí abẹ́rẹ́ tó lè dọ́gbọ́n lọ ṣe tó ní jẹ́ kọ́kọ́ mọ̀ wá jọ máa wá náà ni. dókítà ayọ̀bámi akínpàdé dáramọ́lá. <laughs> wọ́n á jọ máa wá ní wọn ò ní jọ rí òun kò ní láti sọ fọ́kọ yẹn pé mo fẹ́ lọ ṣe family planning nígbà tó ti mọ̀ pé ní wàhálà lọ́kọ tó ń fẹ́ ó dẹ̀ fẹ́ máa pọmọ jọ bí eku ẹja ni kò dẹ̀ fẹ́ kò fẹ́ kò fẹ́ àṣẹ́tì pé nǹkan tó ń pọ̀ sí lára ló ń bí hmm. so kó bá kó fẹ́sẹ̀ ara ẹ̀ sọ̀rọ̀ kó lọ sọ́dọ̀ dókítọ̀ kó lọ rí dókítọ̀ kó má mọ́kọ lọ tó bá yẹ pé oògùn ló fẹ́ máa lò kò ní jẹ́ kó mọ ibi tó bá ibi tó bá yẹ pé ó pọ́sibù kó kó má tiẹ̀ lo oògùn àwọn alábẹ́rẹ́ wà tó yẹ pé bóyá wọ́n ló mọ̀ máa gbà sí àwọn míì wà tó máa ń ṣe sápá èyí tó bá ń tó bá ń fi síbi sí ilé iṣẹ́ ni ọkọ lè mọ̀ èyí tí wọ́n fi sí ilé iṣẹ́ yẹn bóyá bí ah, apá Dr. Ayọ̀bámi Dáramọ́lá Akínpàdé bí ìkọlọ́ọ̀gùn kó lọ ṣe yẹn hmm. ìgbà ń tẹ̀mí nìyẹn o hmm. nígbà tí bùkátà àwọn ọmọ yẹn bá máa délẹ̀ ah, báyìí eh. ẹ̀mí àgbóná ah, ẹ̀mí ẹ̀ máa fẹ́ kàbàkàbà torí hmm. bùkátà ọmọ tí ò bá fẹ́ kọ́ mọ́ lọ léèwé bíbù kọ́ mo máa kọ́ ṣẹ́ bùkátà yín o ó mm. ní kó mú ara ẹ̀ kó ṣe ara ẹ̀ gidi kó ètò ìwọ́gbọ́n dá sí ọ̀rọ̀ ara ẹ̀ báyìí kó lọ bá dókítọ̀ kó má lọ bá dókítọ̀ nǹkan tọkọ ẹ̀ bá mọ̀ débi tí wọ́n lè ṣòfò fún ẹ̀ kó lọ bá wọn tí kò mọ̀ rárá tí kò mọ̀ tọkọ ò mọ̀ wọ́n ti lọ bá wọn pé pé family planning kiri ni wọ́n ń ṣe ni kó lọ bá wọn kó lọ tètè lọ ṣe mm. èyí tí wọn ò ní fi sára rárá pé pé bóyá bí apá bóyá bí abẹ́ <laughs> akínwọlé akínpàdé ń bò ìyàwó rẹ wá di dókítà báyìí. <laughs> ẹ kú ètò ọlọ́gbé tó bọ̀ ẹ lọ sọ lọ́wọ́ síbí lónìí ọ̀dà kò burú. <laughs> hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ mà. ojú máa yọ ìyá mi. sẹ́yìn náà sọ̀rọ̀ láti ẹ̀lọ́ adéjọ́. yes ma. sẹ́yìn o ètò tẹ́ ẹ̀ ṣáájú sílẹ̀ ìfọ̀ ìgbọ́lá má. èmi mọ̀ èèyàn mo ní mo mọ̀ èèyàn kan wọ́n mhm. jẹ́ wípé obìnrin làwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà tó kù wọ́n dẹ̀ ń lé ṣáì. ìlàjì dọ́sìn ìlàjì dọ́sìn tọ̀dọ̀ wọn. má. mo ní ẹni ẹ mọ ẹnìkan tó jẹ́ pé obìnrin mẹ́fà lọ́lọ́run fi jíǹkì wọn. bẹ́ẹ̀ni mo wá ní ìlàjì dọ́sìn nìyẹn. bẹ́ẹ̀ni half a dozen. kódà àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà báyìí mẹ́rin wà ní yunifásitì ni wọ́n dẹ̀ ń ṣe dáadáa pé ọkùnrin yẹn ó fẹ́ pa woman yẹn ni ó hmm. fẹ́ pa á ni. Hmm. so kí ló dé nínú education nàìjíríà ìpéyàn bímọ mẹ́jọ. Ah, kí wọ́n á ní ìmọ̀ràn yín fún àǹtí ọrùn yẹn. Ah, ìmọ̀ràn tèmi ni tí wọ́n ní pé kí wọ́n lọ ṣe family planning gẹ́gẹ́ bí mọ́mí yẹn ṣe sọ lẹ́ẹ̀kan kọ́ àìmọ ipa ní ìlànà ìtàn lè ṣe tọkọ mọ sí èmi nìyẹn fún ọ. ok ok bí ẹ pé wọn bá ṣe é kọlọ mọjọ kọ ọ nítorí àmọ ó ti ní bòńbé mọ ó ti ẹnìkan mọ tiẹ ṣe ni kò sọ pé bòńbé mọ. Ah, kò ní mọ̀ ṣọ́ fẹ́ sọ fún mi. ó dà ó dà àwọn ń sọ fún wọn kárí ọkọ wọn along. hello. hello ẹ ṣeun gan ni hello. róléró lẹ́tọ̀ yìí o. ọ̀rọ̀ ti gbéra yín lọ tẹ́lẹ̀ ẹ ti ẹ ti sùn tẹ́lẹ̀ hello. hello. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ màá o. ojú máa yọ yà yà ẹ káàárọ̀ ẹ jọ ẹ Mr Balógun ló ń sọ̀rọ̀ láti Jámánì kì í ṣe Gbénga Balógun o èmi náà máa ń pè lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Balógun lẹ́yìn náà wà ń jẹ́. ẹni. mo ní Balógun lẹ́yìn náà ń jẹ́ balógun ni mo jẹ́ mo mọ ẹ̀gbọ́n gbẹ̀ngà tó máa ń sọ̀rọ̀ tó máa ń pè yín náà ṣe rí nǹkan tèmi kàn sọ sáàárín yẹn ni pé máa yẹn hmm. èmi ò ní advice kan tèmi fẹ́ fún ọ ọkùnrin lèmi náà he's a very stupid man. Ah, ah. inú bí yín tó tó bá wọn no ẹ máa gbọ́ ọkùnrin lèmi náà. Eh, eh, eh, ẹ ẹ ẹ sà ẹ sà Mr. Balógun tù. Yeah mr Balogun two ẹ eh, tọ ẹ jẹ́ fún Balogun two tọ̀hún yẹn ní one gbẹ̀ngà balógun ẹ̀yin Balogun two ok eh, man yẹn lẹ ló stupid ni àbí woman. máa yẹn máa yẹn ọkùnrin ẹ mọ̀ kí mo sọ fún yín mo lọ́kùnrin lèmi náà máa yẹn stupid ọkùnrin lèmi náà tí n bá ṣe nǹkan tó stupid máa ń fẹ́ pé mo stupid ah. ṣe bí nǹkan tó ń ṣe tóbìnrin yẹn lára ni ó ń pọ̀ jáde hmm. ṣé fọ́ọ̀tù obìnrin yẹn ni ẹ jẹ́ sọ fún mi kì í ṣe fọ́ọ̀tù obìnrin yẹn náà ẹ jẹ́ ká máa pìtì àwọn obìnrin yìí náà hmm. ẹ jẹ́ ká máa pìtì obìnrin hmm. ẹ jẹ́ ká máa pìtì kò yídì fún wọn náà ẹ máa pìtì wa ẹ jọ. ok náà ó bí alákọ̀ọ́kọ́ ó jẹ́ obìnrin tóbi yóò kí í ṣe ọmọ ni. ó yà mí o ṣóbìnrin ò kì í ṣe ọmọ ní ṣe bóbìnrin lẹ́yìn tẹ̀ ń sọ̀rọ̀ yìí àṣà gbogbo tẹ̀ ń ṣe nàìjíríà àgbọ̀ ògbó ẹ̀ náà mm. ẹ ṣe bóbìnrin ni obìnrin ni Angela Merkel tó wà ń bí báyìí mm. ṣe bóbìnrin ni àwọn obìnrin wà ń sínẹ̀tì náà obìnrin wà ṣóbìnrin ò lè ṣoríire ni mm. nǹkan tóbìnrin mi máa ṣe ń gbà mí gan ọkùnrin ò lè ṣe ah, ẹ bá máa yẹn sọ̀rọ̀ ẹ bá máa yẹn sọ̀rọ̀ ẹ̀yin ní kẹ́ ẹ dá sí ẹjọ́ ẹ dá sí kó má pa woman yìí mi ìlú sọ pé kó woman yẹn lọ ṣe family plan lẹ́yìn ọkọ ẹ̀ kò lè kò possible ṣe kí ọ obìnrin èèyàn olóbìnrin náà ẹ ṣe ẹ ṣe. ẹ ṣeun mr ẹ máa bí tó bọ̀. ẹ ṣe àdúgbò mr balógun jamani lẹ́yìn náà wà. hello hello. ẹ káàárọ̀. mami jí o ẹ kú ojúmọ́. ojúmọ́ ayọ̀ rẹ̀. happy new month o. yóò tù wá lára o. ọ̀rọ̀ yìí èlé rárá bí ọ̀rọ̀ bàbá wa èlé. ìlànà gbọ́ àgbàsàdó ó kọ́ tí yín ti ń jẹ́ sà. ọlá fati alátàgbé ni. Ah, ọlá fati àtọjọ mẹ́ta ó tó jọ bẹ́ẹ̀ la àwọn tiwa náà ni òjì aráyè pé wọlé àwa náà àwa àfọlù yín tábà ní kán wọ́n ń tẹ̀lé yín à ń tẹ̀lé yín dáadáa. ẹ̀yin ayé ẹ̀ ń tẹ̀lé wa. <laughs> ọ̀rọ̀ yìí èlé ara sẹ́rí arábìnrin yẹn arábìnrin yẹn obìnrin gidi obìnrin gidi ni mm. kì í ṣe àwọn ọmọ ìsìn bí ẹ̀yin ìyá wa ìyá ayé jọ ni mm. torí gbogbo tíṣẹ̀ ń sọ fọ́kọ rẹ̀ pé òun ṣèkínní yóò ti lọ sí family planning tí ò ní jí ó mọ̀. Mm ẹ wọ ọ̀rọ̀ tí màá yẹn sọ̀rọ̀ tán sí màá yẹn stupid lóòótọ́ ah, ah. èwo ni èso ọmọ hmm. àmọ́ yóò bí sẹ́yìn tẹ́ jẹ́ ṣé àwọn èèyàn mọ fúrú ẹ̀yìn náà yẹn gan hmm. ni bó ṣe rí nìyẹn èwo ni ó sọmọ àbẹ́rẹ́ tẹ́bi oṣù kóbìnrin yẹn lọ gba abẹ́rẹ́ kó mọ̀ jò mọ̀ hmm. àlẹ́ àbẹ́rẹ́ tẹ́bi kó kú òlé ọkọ rẹ o tó ṣùgbọ́n bó ṣe wà tó bá yá bó ṣe ń ṣe yóò ẹ̀mí rẹ̀ ó sì mẹ́yẹn nígbà tí wàhálà kí ló dé ẹ mọ bí tó bọ̀ ọlá fati alátagbe. ọlá fati alátagbe ni ẹ̀pẹ̀lẹ́ ẹ ṣeun ọ̀rọ̀ lẹ sọ. ayọ̀mí akúndalẹ̀ ọ̀rọ̀ ti jáde. akàtẹ̀jíṣẹ́. ti ti gùn lórúkọ Jésù. aka àtẹ̀jíṣẹ́ àtẹ̀jíṣẹ́ ń wọlé pòròrò pòròrò pòròrò ẹ jẹ́ ń ka àtẹ̀jíṣẹ́ fún bí ìṣẹ́jú mélòó kan bí. 0244 bí ó ṣe náà lè lọ sójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook náà ká lọ mú bíi mélòó kan bẹ̀ orí àwọn èèyàn tí wọ́n ń pè yìí ara ń ta ọ̀pọ̀lọpọ̀ kódà ọkùnrin gan ni ń pọkùnrin ẹgbẹ́ ẹ̀ ń stupid. kò tọrọ yìí pé kẹyìn ọmọ sọhún ní jẹ wọn tara sọrọ bẹẹ. àtẹ̀jíṣẹ́ wọlé wọ́n pé láti ẹ̀ẹ́dẹ́mọ̀pọ̀ àrògùn wọ́n pé àwọn ni àlẹ́yájà silifat àròwọ́jọkà wọ́n ní ìwà burúkú gbà ni obìnrin yẹn náà wù pé ọmọ ọdún mélòó gan lobìnrin rí ìbéèrè wọn nìyẹn. kájọ wá kájọ pé títí láì ṣe bí wọ́n láyọ̀ fẹ́ ọkàn mi kájọ wá. ọmọ ọdún forty six years ni wọ́n tó bá jẹ́ pé ìbéèrè yín mo ti dáhùn rẹ̀ báyìí mẹ́rìndínláàádọ́ta lọ́jọ́ orí wọn. ọkọ wọn wọ́n pọ́dún kan náà lọ́gbà lọ́wọ́ àwọn ó jẹ́ pé ọkọ wọn jẹ́ bíi mẹ́tàdínláàádọ́ta báyìí mo rò pé mo ti dáhùn ìbéèrè yín mà. àtẹ̀jíṣẹ́ mi náà tún wọlé láti ọ̀dọ̀ alihaji ajíṣafẹ́ láti omi àdìo nílùú ìbàdàn. àwọn náà wí pé gẹ́gẹ́ bí àwọn ọkùnrin yòókù ṣe fi tara sọ̀rọ̀ ah, wọ́n ní orí ọkùnrin yẹn ò dáa. a ní ìbáwá jápórí àdá lọ́rùn ara ẹ̀ ni sọ́bìnrin kí ìyá rẹ̀ ni ah, ah. obìnrin obìnrin yẹn sọmọ ìyàwó fi á bímọ mẹ́jọ ló tún ní kò tí ì tó wọn lórí rí ọ̀dà. olóyin onídàá. alájà àjíṣà fẹ́ bínú tán o lọ́mí àdìo àtẹ̀jíṣẹ́ mi náà tún wọlé báyìí àwọn náà wípé àwọn ni ẹni tí ọlọ́run mọ̀ láti ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ní ìwà burúkú ni obìnrin yẹn náà wù pé ṣé àròbó ṣé àròbó ni wọ́n ní ṣé àròbó ni ọmọ mẹ́jọ wọ́n ní kó arábìnrin yẹn ọmọ dẹ́mi ara rẹ̀ légbodò kọ́lọ̀ rẹ̀ bára rẹ̀ sọ̀rọ̀. ìyàwó dúró kò máa ń lọ. yẹn ni pé ṣé àròbó ni pé ṣé túnfúlù ni ṣé bébì ni sọmọ kékeré ni. ṣèbí wọ láyọ̀ àtẹ̀jíṣẹ́ mi náà tún wọlé látọ̀dọ̀ Mr. wọ́n ní Mr. Rasak Ajao láti ìdí Ayànrẹ́ nílùú Ìbàdàn bí wọ́n ní arábìnrin yẹn ni ọ̀gbọ́n arábìnrin yẹn ni kò gbọ́n tó bá jẹ́ pé ó gbọ́n ni ẹni tí a ó padà lẹ́yìn rẹ̀ a kì í jẹ́ kó gbọ́ gìrìgìrì ẹsẹ̀ lọ́rọ̀ ọkọ rẹ̀ jẹ́. àtẹ̀jíṣẹ́ eléyìí wọ́n pé láti ìjẹ̀bú àwà ni àwọn ti fi ṣọwọ́ wọ́n ní orúkọ àwọn ní alihaji usman abdulrasaq wọ́n pé kì í ṣe ẹ̀bi ọkọ bí kì í bá ṣe ẹ̀bi ìyàwó bí kò ṣe ẹ̀bi ìyàwó kì í ṣe ẹ̀bi ọkọ bí kò ṣe ẹ̀bi ìyàwó tí kò gbọ́n nínú gbọ́n lẹ́yìn tí wọ́n wí tí wọ́n àbí àjẹ́ tó gba ìpè bíi mélòó kan. a tó lọ rèé ka àtẹ̀jíṣẹ́ ojú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook náà. hello. hello. hello. hello ma ẹ káàárọ̀ ma. ẹ káàárọ̀ ma. èmi Fresh FM ni ẹ Fresh FM lẹ́wọ̀ àyè ilé orin challenge ń bàdàn lórí ètò ìmúlẹ́rọ̀. bẹ́ẹ̀ ni a fẹ́ náà ni. ẹ ti ń dá sí already. ok ma lórí àwọn obìnrin yẹn ni. orúkọ tí yìnbọn lẹ ti ń dá sí ma. ok láti ẹ̀fẹ́ àdìo ọ̀mìnà ti sọ orúkọ mi ní tọ́pẹ́ ah, látọ̀mí. àǹtí tọ́pẹ́ sí. obìnrin tó obìnrin ọmọ mẹ́jọ sọ pé òun ò fẹ́ obìnrin ṣòun ló ṣọmọ ni. kò ọmọ obìnrin yẹn lára nìyẹn ẹ̀jẹ̀ ẹni kọ́ fẹ́ fún kọ́ ṣàánú ẹ̀ èyí tó ti yẹ ti tó ẹ̀jẹ̀ tó yẹ lọ́hùn kọ́ máa mi bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó máa lọ dá sí ni o ó ti tó lọ dá sí i káwa ẹ̀yin mọ̀lẹ́bí múlẹ́rọ́ náà ẹ̀yin gan ẹ̀ yọ̀ǹda o torí bá a bá ń pa rò pé bóyá kàn ń gbé yín bóbò ní ẹ̀hẹ́n àti tọ́pẹ́ hello. hello. Hello. Ah, ẹ mà kárọ̀ ìyá mi. a kú ojúmọ́ o. mo ní màmá kan màmá àrà tó máa yẹ ọmọ ọmọ ní bọ́sọ̀n lọ́wọ́ yìí kò ní ah, bọ́sọ̀n lọ́wọ́ àwa náà. àmì bàbá mi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọlá fati àti sinmi eh, jẹ ó ní eh, eh, èlé. èèlè èèlè sẹ́mà gbogbo tó bá ní advantage disadvantage ẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan. ok sir. tẹ́ ẹ bá wọ ọkùnrin tẹ́ ẹ bá wọ ọkùnrin yẹn dáadáa èè gbádùn táìmù tí ń bẹ ní bọ́ìsì ẹ̀ bóyá eh. gbà tó ẹ eh, ìgbádùn táwọn ti ń bẹ ní bọ́ọ̀sì ẹ̀ wọ́n ẹgbẹ́ nìyẹn ẹni tó jáde dáadáa nígbà tí ń bẹ ní bọ́ọ̀sì tó gbóbìnrin lò dáadáa èyí mà pé wọn balẹ̀ yẹn gbóbìnrin jìgìjìgì ma jẹ́ apọ̀ gan ní ti ní ti ní ti kódà títọ̀ ní ti ní ti ní ti ti wù mí sí. èmi rí ẹ wúruwú ẹ kọmíṣánná wa ní Ọ̀yọ́ tèmi rí bóbìnrin náà ni mm. àtàwọn bẹ́ẹ̀ àtàwọn bẹ́ẹ̀ tẹ́jẹ́ kí wọ́n ní parí láyé láì fi parí. kọmíṣánná fúnlẹ̀ sọ àpínlẹ̀ Ọ̀yọ́ láti máa sọ pé bóyá obìnrin ní bákankan ìgbà kan bákan bákan ṣùgbọ́n ọlá pé ìṣòro pé kéèyàn lè lọ́ọ̀kù obìnrin ó lọ́ọ̀kù obìnrin yẹn dípìlẹ̀ ló jẹ́ kó sọ pé òun ò ní òun ò ní òun ò ní yàtọ̀ òun ò ní yàtọ̀ sí so ibi ìṣòro tó wà níbi ìṣòro tó wà níbi pé kéèyàn lọ́ọ̀kù obìnrin. bàbá sì ní káwò náà ẹ̀sà ìlànà ọgbọ́n àmbàsàdọ̀ bàbá ní káwò náà bí tẹ́ ti sọ̀rọ̀ tẹ́ ẹ parọ́ torí àwa náà sọ fún obìnrin yẹn wípé ọkọ yín dẹ̀ lọ́ọ̀fù ni mm. ó nígbà tó wá dẹ̀ lọ́ọ̀fù òun ṣe kó pa òun ni. olùwàmọ̀ ọgbọ́n yòówé dà ìjálá yé mi yé mm. bóyá kò náà máa kánú kò irú ẹgbàá yìí bá wọlé bó bá ti fi iṣẹ́ rẹ dé kí ló dé kí ló dé kí ló dé inú mọ̀ yọ mí lẹ́nu lónìí gan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó bá bẹ̀rẹ̀ sí fún oníròyìn ìṣe ìṣe ìṣe ìṣe ambassador máa gbọ́ bàbá bàmí bàmí ẹ máa gbọ́ ìmọ̀ràn yín ẹ má jẹ́ kán obìnrin mi ti wò wulẹ̀ nìkan ṣe tẹ́lẹ̀ ọmọ mú lo. àbí ẹnikẹ́ni àyù ṣe negative gbogbo address the positive ẹni pé wọ́n máa ń sọ eh. báwo kí n bá mọ gbogbo ẹ ti eh, kìnìkan kìnìkan kìnìkan kìnìkan jẹ́ òun la fẹ́ ṣe gbogbo yẹn dà. kéèyàn fi negative kó fi àdírẹ́sì kó fi wá solution positive fi wá pé kó fi wá solution positive so bó bá ti ń ṣe pé bẹ́ẹ̀ ni kíni kíni kan èdè òdì bó bá yá òní yóò pọ̀ yí yóò yóò kú jà bí èyí gbàgbé bọ̀wọ̀ wọn yóò bá yí kíkà máa yẹ kíni kan má sọ má dá má rìn lóòrùn má sì kíni kan má jẹ́ pé abáta láwìn ìkànnì yẹn pọ̀ wọ́n mú o mm, ọ̀sán lọ́pàá tí máa fọ ọmọ tí máa fọ ọmọ alágbàdìkà obìnrin bá lẹ̀sẹ̀ á gbé yẹ ọmọ mẹ́rin ó ti léjì afọ́ èmi ní kẹ́yẹ̀ tó máa rí ojúmọ́ lu ẹni gbèsè bá ti àná náà pẹ̀lú ìfẹ́ tó dìbò èmi tó wá sí pé mi ò èmi tó obìnrin yẹn ni kò mọ kò mọ wé ààrẹ dẹ́dẹ́gbà ẹ̀kọ́ ní ọ̀rọ̀ tó tó tó ọkọ ọkùnrin yẹn ọkùnrin yẹn lọ́ọ̀kù ẹ̀ ló fi ló fi rí bẹ́ẹ̀ bíi ah. bíi àwọn ọ̀fẹ́ tó dé ìkùkù bóṣùkùṣùkù bóṣùkùṣùkù kẹ́ mọ̀ sẹ́rìn ilé àrànjọ́ ambassadọ̀ kẹ́ mọ̀ sẹ́rìn àjò kékeré ní oṣù mẹ́sàn-án

báwo ni wọn ò ṣe gbé ẹnjìnì Àjàyí ni wọn bá gbé ọkọ̀ gun orí eh, arẹ́nì àbíkílẹ̀ mọ́ pé tẹbi <laughs> tí yọba àbí ìkàsó tí wọ́n ṣe àlàmẹ́ǹtì yọba bá fẹ́ jọ èlì bí wọ́n mọ̀ àbí bò ni hmm? Ah, hmm, tí wọ́n yóò yé mi ni. hello hello hello sir. ẹ wo ẹ káàárọ̀. ojú máa yọ̀ o ṣe fresh fm nìyẹn. fresh fm lẹwà ẹ nílẹ̀ ìbàdàn. orúkọ tèmi ni síkírù adéníyì. láti. mò ń pè láti amúlòkó. ẹ̀dá sísá. ẹ̀rí àkọ́kọ́ náà nọ́mbà one tí mo fọ́ fẹ́ sọ fún yín ni pé gbogbo àwọn jẹ́ ń pè yín o ẹ kàn máa fẹ́ lómi náà láàyè àyè yẹn ti ń pọ̀ jù fún wa tẹ bá ti dé orí ìlà àbátádọ̀ yẹn mm. ẹ ti gbà pé nìkan ló wà lórí ètò yìí ni mm, ẹ máa fẹ́ lómi náà láàyè. ó dà sá yín náà wá ṣe kọ́mọkọ́mọ kátara yín mú àríkọ́gbọ́n yẹn. nàmbà tuntun mo fẹ́ ni wípé nígbà tí mi sì ń gbé ní Ajangbadi mo ní ọ̀rẹ́ kan tó bí ọmọbìnrin mẹ́fà nígbà tó ọmọ yẹn bímọ nígbà tó bí ẹlẹ́kejì yẹn mo ṣe fi obìnrin yẹn lẹ̀ ó jóbìnrin ní ọba dá sí ilé ọtọ ọmọ yẹn wá fẹ́ sí bẹ́ẹ̀ sí ọdún mẹ́ta ẹ ẹ nígbà bẹ́ẹ̀ di ẹjọ́ kẹta ọjọ́ ọdún mẹ́ta. ṣé àtìrípá yìí náà ti ń pẹ́ bí ìlàrọ̀ gan báyìí o. ẹ ẹ yín ọ̀yìn ọ̀rọ̀ tí mo kọ́ bá yín sọ lọ́fà. àti ah, ń wo aago a máa wo báyìí ó kù ṣẹ́jú àyà. ẹ sẹ́jọ́ tí ọmọbìnrin yẹn ṣe bẹ́ẹ̀ di tí ọkùnrin yẹn lọ síbẹ̀ tó wá ra nǹkan fún ọmọ yẹn mm. ìjọ́nà láyé ọkùnrin yẹn bẹ̀rẹ̀ sí ní da ọ̀rọ̀ alẹ̀ ọkọ lisa jangbadi obìnrin ọmọ ní o èmi jẹ́ ti ọmọ obìnrin. ẹ̀mí ìpè ẹ ṣe sùúrù obìnrin yẹn ti bí mẹ́fà tẹ́lẹ̀. mẹ́fà ọkọ rẹ̀ ṣáàṣì sísì pé ọkùnrin ni but ọwọ́ ó tún rápálá bóyá lè eh. kódà kò dé hospital obìnrin yẹn bímọ sí ọmọbìnrin yẹn ló wá obìnrin yẹn ló wá tọ́jú ọmọ yẹn títí tí ọwọ́ àfẹ́ ṣe bẹ́ẹ̀ di ọ̀rẹ́ ẹ̀ka wa sọ pé ọmọ rẹ̀ bẹ̀rẹ̀ ṣe bẹ́ẹ̀ di ah. ọwọ́ ara sọ fún ọmọ yẹn. ọ̀nà rẹ̀ bẹ̀rẹ̀ sí láti ó ń gun mọ́tò tura mọ́tò mẹ́ta lórí. a jẹ́ pé ọmọ ẹlẹ́ẹ̀kẹ́jẹ ní ìlànà. tẹ́rí ọkùnrin yẹn tó dà kìí sọkùnrin hmm. èmi ò gbà pé èèyàn gidi ni kò sí tí òun sọ ọmọ èmi ń jẹ́njẹ́ ọmọ obìnrin ní tọ́jú èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí. Hmm, hmm, ó èmi dúpẹ́ ẹ máa lọ ṣẹ́jú àyà yín ti pé ẹ máa lọ ẹ máa lọ ó dàbọ̀ ó dàbọ̀ ẹ ṣé ìjẹ́rìí nù. hello. hello ẹ káàárọ̀ o. a kó ojúmọ́ òdì ìwọ̀n nìyí o. màmá nìyẹn. dìran ajíjọlá láti ìlú London. àmújí o. èmi rèé ẹ káàárọ̀ o. a kó ojúmọ́. sálàfíà lẹ wà. àlàáfíà ni ẹ kú iṣẹ́ o ẹ kú àkàdá o ayọ̀lẹ́ kórè òkú délé. mo ń bọ̀ ló bá rẹ̀ kó yí jẹun. a máa sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ <laughs> sorry. <laughs> ẹ pẹ̀lẹ́ máa ẹ kú yes sir yes sir yes sir. ṣe rí one mm-hmm. ṣe rí máa yẹn èmi ò mọ̀ ọ́ náà mo sọ ni òun gbà wọ́n ti sọ pé stupid ìgbà kàwé kan èmi lè sọ ní pé èmi lè sọ pé ìlítẹ̀ ìgbà ìlítẹ̀ ló ń bàjẹ́ ni kí n sọ ní ìtì ah. torí mo ṣe wà yẹn kó bí obìnrin àbí kó ní kó máa bá wà yẹn kó jẹ orí ìkíkíra obìnrin náà pàpà. dira jíjọlá o okay. obìnrin náà ló máa máa bí. ẹ ẹ dápè ni o mọsọrí mọsọrí mọsọrí mọsọrí mọsọrí mọsọrí tẹmọ kó máa lọ kó máa lọ kó máa lọ kó máa wakọ̀ ẹ̀ lọ sórí ìkejìlá obìnrin náà àbí kó lọ fẹ́ obìnrin míì mà obìnrin míì kó lọ́fẹ̀ẹ́ obìnrin míì obìnrin ló máa bí mm-hmm. torí iṣẹ́ irú wọn yẹ iṣẹ́ irú ètò yẹn náà rí irú wọn yẹ làwọn ló máa lọ obìnrin míì wọ́n máa lọ gbé ọkùnrin láti ta tó máa gbọ́n jẹ́ tó ètò máa lọ́gbọ́ ọkùnrin ní ọmọ àlè ọmọ. wọ́n bá yà gbé nǹkan mi lé wọn lọ́wọ́. so wọ́n kò fi yà ọkọ̀ polish woman yẹn necessary. kí wọ́n ní kí woman yẹn ṣe. ok ẹ ṣe ọmọ tẹ́bi advice woman yẹn ni wípé wúmà yìí àwọn náà ti pẹ́ ju wọ́n ti kíní kejì kẹta títí lórí kẹjọ. wọ́n farabalẹ̀ ni. advice tí mi fẹ́ fún wọn sí ni pé nọ́mbà one àwọn láti stop. wọ́n wà disturb. gbogbo kò tó a ṣe ni mọ́mí jí o. yes sir. ṣe gbogbo gbogbo gbogbo kọ́ ni sùúrù máa ń yanjú o. nǹkan tí láàrọ̀ gán ambassadọ̀ wí náà nù ó lè yàn ó fi negative. gbogbo gbogbo gbogbo lẹ́yìn ni máa ń bàjẹ́ ọ̀rọ̀ bí wọ́n jẹ́ pé wàhálà ló máa yanjú ẹ̀ lórí òyìnbó pé no peace without war. Ah. nígbà mi. <laughs> so tọ́ba ní káwọn dúró pé tọ́ba ní ọ̀sẹ̀ fáyìlì gbàmì òun lọ lẹ́yìn ni tọ́ba lọ sí kíní kan òun lọ lẹ́yìn torí wọ́n sọ ìdìbò ní pé wọ́n jẹ́ wọ́n jẹ́ ẹlẹ́dẹ̀ ni hmm. káyọ̀ obìnrin mi ni orí kẹrin báyìí bóyá wọn ti máa ní kí wọn lọ kọ́ lọ gbọ́ta wọn síbi kan. ọ̀dà kí wọ́n á ní ìgbésẹ̀ wọlé ìgbésẹ̀ àyẹ̀sà ah, tí mo fẹ́ gbọ́ nìyẹn tó bá lẹ́kìí láàbù ara wọn kọ́ lọ bá dókítọ̀ kí dókítọ̀ náà máa lọ bá máa lọ títẹ̀ dókítọ̀. dókítọ̀ ló máa pe ọkọ wọn pé ọmọ obìnrin yìí òun ti kò lè bímọ mọ́ o mhm. bó ṣe wà yẹn wọn dókítọ̀ náà gbọ́ ọmọ ìgbó bó ṣe wà yẹn obìnrin á máa bí kò lè bí ọmọ mọ́. ká gbé ìgbésẹ̀ lọ bá dókítọ̀. yẹ́n kí ló bá dókítọ̀ kọ́ lọ sọ fún dókítọ̀ kí dókítọ̀ lọ pè wọ́n ọba àwọn kí dókítọ̀ rẹ̀ sọ kó bá òun kó lọ fẹ́yàwó mi kó lọ́kọ̀ wọ́n kàn lọ gbọ́dọ̀ wá fún ẹ yìí tó fi fàyè sílẹ̀ kó máa fàdúrà àwọn ilé ìlọ́wọ́ tó bá dẹ̀ka bá jìdá ẹni tí wọ́n ní wọ́n ní kó má lọ ṣe family plan kókò ẹ̀ bá mọ̀ kó lọ dọ́gbọ́ sí i bọ̀dọ̀ kó má yẹ tí ó bá lóyún kó má yẹ má yẹ tì mọ̀ ṣẹ́ ní má yẹ tì mọ̀ pé ẹlẹ́rìí ọdún tí ó bá lóyún àti mọ̀ kó ti lọ lu ọ̀pá àbó ti lọ sí family plan kọ̀rọ̀ àti mọ̀ so dọ́kítọ̀ ní kọ́kọ́ kọ́ pàrálà pàrálà àsìtọ́ àbálẹ̀ fi máa ń fọ ojú làfọ́rọ́ làfọ́ tán ìjà ní ń dálẹ̀. ojú ìjà ló ń dálẹ̀ wọ́n pe dókítà kí dókítà pe kí kò pe kíákíá kó sọ fún wípé omi yóò gbọdọ̀ bímọ mọ́ kó bá bímọ olóòdì ẹ̀ máa lọ bá lọ ní ọkọ̀ ọkọ̀ yà sọ fún mi. kámọ́rì ni paul wí ọ̀dà sà rí wọn. nǹkan tó yà gbà ké bàbá. ọ̀dà á sọ̀rọ̀ létà ẹ ṣé ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ dr olùtayọ̀ faliti ẹ káàárọ̀. ẹ mà ṣeun gan ni. ẹ kú ètò. ètò rẹ̀ ilé wo ní dàrú o. àmín ẹyà kámọ́kámọ́ sà. kọmìnì kọmìnì dáre àgàrí látòkè bọ́là. Hmm. ó máa ń bà mí lọ́kàn jẹ́ tí àwọn ọkùnrin bá ba ọkùnrin lójú jẹ́. Ah. ó máa ń jẹun tó máa ń dùn mí gan. Hmm. bẹ́ẹ̀ ni mo ti sọ fún yín rí tí mo fẹ́ràn obìnrin jọkùnrin lọ. Hmm. ẹ bẹ́ẹ̀ ilẹ̀ ti sọ mi. o kí n bí dọ́sìn méjì. Ah. ògo ni fọlọ́run. twenty four. bó ti jẹ́ mo sọ fún yín yẹn tó sì ní bà mí lọ́kàn jẹ́ kí èèyàn wá kọ́ ló kí èèyàn bí ọ èèyàn bímọ ó ń bímọ fún ẹ ó ń bóbìnrin àwa ní obìnrin kan kí ni ní jẹ́ bẹ́ẹ̀ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin tí ń sọ̀rọ̀ ló bóbìnrin ni yín ìyàwó dókítà wa ọjà bàbá ìbẹ́ta bóbìnrin ìyàwó wọn ìyá kí ni pírọ́bẹ̀mù wọn akùn yìí ẹ̀mí kan fẹ́ bẹ́ẹ̀ yín pé àwọn ọmọ nàìjíríà àárọ̀ yín sí wọn ó bá wa fa obìnrin mọ́ra. àfàìkì gbọ́ rédíò wọn ni wọ́n lọ́kọ̀ àwọn òkè gbọ́ rédíò. tó bá kọ́ bá àwọn ọmọ nàìjíríà wọ́n ti gbọ́ látàárọ̀ obìnrin ọmọ obìnrin lọ́wọ́ obìnrin o obìnrin yìí o. wọ́n bá wọn gbọ́ àwọn míì náà nínú ilé míì náà ọmọ ìjẹ́ ah. pé ti ń ṣẹlẹ̀ ń ah, ṣẹlẹ̀ ńbẹ̀. Ah. gbogbo àwọn ọkùnrin tó bá ń kó èrò obìnrin àwòrán wọn láàárọ̀ kan lọ yí padà ọmọbìnrin dára gidigidi gidigidi gan ni. ẹ ṣe àdúpẹ́ sà àmì ẹ ṣe àdúpẹ́ kò fẹ́ wa. máa fún wa ní tiwa. inú rírí jẹ nínú àìrí jẹ dúró tì mí olólùfẹ́ mi. hello. hello. ẹ káàárọ̀ o. hello alanabi karim. sálàláwà wa yín olúwa ọ̀yọ́ gbẹ̀ngà balógun ní a àwẹ̀ yìí o. Ah, ẹ náà ni. <laughs> àwẹ̀ gbogbo ẹ̀yin àjọsán ẹ múra sí àwẹ̀ fẹ́ẹ̀ tán ojú yín náà ni ó ṣe tán. òní lèmi ọ òní bí alẹ́ àná náà ni arósù òní náà sì ni nọ́mbà wán. ẹ eh, gbogbo la a ti bẹ̀rẹ̀ lónìí nísìnyí ẹ̀ rántí jẹ ẹ ẹ rántí jẹ sàrí kẹ tó kú òní kò sí wàhálà. ẹ ǹjẹ́ sàrí lẹ́ẹ̀kan náà la jọ sùn. ẹ iná ẹ sọ pé kíní ó bá yín gbé kíní ránṣẹ́ ní ìfẹ́ mi ò gbọ́ ni. orí òfin kùnra mi ń kùn. Mm, kò sí rárá balógun olúgbẹ̀ngà àríyá àríyá amúdùdù. mo ti mọ. ẹ ṣe rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mm. bí bàbá wa ṣe sọ pé kò le. ẹ lè. ṣe rí mm, ìgbà míì wà bí ojú yẹn bá ṣe là sí ló ṣe máa ń wúwa. ẹ rí pé ọkùnrin yẹn àtobìnrin yẹn mo sọ́ọ́rì o the same level ni wọ́n jọ wà tí mm-hmm. obìnrin bá wà láyé ṣe tó ní òun fẹ́ ṣe family planning ó di dandan ó gbọ́dọ̀ sọ fọ́kọ ẹ̀ àìmọye àwọn èèyàn tó máa ti ṣe tí wọn ò ní jẹ́ kọ́kọ́ ó mọ̀ mm. ó túmọ̀ sí pé àwọn méjèèjì enlightenment kan náà jọ ní ibi kan náà jọ kọjú sí exposure kan náà náà jọ ní ọkọ exposure kan làwọn méjèèjì jọ ní mm. ẹni tí a bá kàn wulẹ̀ bú ọkọ yẹn dọ̀la ó dìgbà tẹ́ bá tabarí èèyàn tó máa lọ pè jókòó mm. tó máa sọ fún ìgbàgbọ́ ọkùnrin yẹn ni pé ó fẹ́ bí àròlé pé ó ti pé gbogbo àwọn obìnrin yìí wọ́n lọ wọ́n lọ máa jẹ́ orúkọ ẹ̀ lórí ìta àtàròlé àtàrẹ̀mọ èwo ni ni sọmọ. ẹ n kò yí ẹ mọ àní tẹmọ èmi sọ pé ẹ tí ì gẹ̀ẹ́dì kan tí mo sọ. yẹsà ẹ mọ àmọ gẹẹti yín kó máa bá sọ̀rọ̀. bàbá ó ní sọ fún pé ayé ti kọjá pé mo gbọ́dọ̀ bí àròlé mo ẹ lọ náà ni ẹ lọ náà ni. ẹ tún rán wa níyàn. torí pé bẹ́ẹ̀ gbúdọ̀ la bẹ́ẹ̀ gbúdọ̀ tó la tí nǹkan tó wà lọ́pọlọ ẹ̀ yẹn tí wọn bá tí ì bá mú kúrò pé hmm. kò sí ìtí òkè ìṣọmọ nínú hmm. ọkùnrin àtobìnrin hmm. èmi náà ti rí ẹgbẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí rí ó bí ọkùnrin obìnrin ó bí kejì obìnrin ó tún wúrúwúrú ó kàn máa bí mi lọ́kọ̀ tún bí bèjì obìnrin ni. well done. so ṣe kò ń ṣe pé bóyá máa yẹn ó nífẹ̀ẹ́ ìyàwó ẹ̀ kò dẹ̀ fẹ́ fẹ́yàwó mi. ó sọ bẹ́ẹ̀. bó dẹ̀ ṣe wà yẹn tí wọ́n bá rẹ́ ni sọ fún pé bó bá ṣe ogún bó ṣe ọgbọ̀n ètò bá ètò gábéjì gábéjà ò sí ni. Mm, mm, mm. so wọ́n ní láti advice ẹ̀ advice ló ní bẹ́ẹ̀ bú dọ́là bẹ́ẹ̀ ṣépè fún dọ́là n tó wà lọ́pọ̀lọ́ yìí kò ní kúrò bẹ́ẹ̀ àrẹ̀mọ ló àrẹ̀mọ ló ń wá ayétàdẹ̀ ti wà yìí àtọkùnrin àtobìnrin àròlé ló ń wá àrẹ̀mọ ní obìnrin àròlé ló ń wá. Oh kò dẹ̀ wá kò wá pé obìnrin gan wa máa nífẹ̀ẹ́ bàbá ju ìyá gan lọ hmm. obìnrin ni ló ọkùnrin hmm. àwọn ọkùnrin ìyá wa la máa ń sá tẹ̀lé àwọn obìnrin bàbá wọn náà ń sá tẹ̀lé hmm. ó yẹ kó máa kéré kú oríire nì kò mọ iye iṣu tó máa gbà. ọ̀dà ọ̀dà bò oh your god oh your god. ọ̀dà má eh. gbàwẹ̀ lọ́la o gbàwẹ̀ lọ́la o. ṣé wọ́n ní mi ìgbà tòní ni bẹ́ẹ̀ yàn ọ̀bá rántí jẹ sàárì kò sọ pé àwẹ̀ ọ̀tọ̀ súnà àbí àfáà píà mo ti mọ̀ kó gbà rẹ̀ lé nítorí gbogbo gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ lára lé ni ó ti jẹ́ kí n mọ̀ kó gbà wẹ̀ mi ti fẹ́ kó kó kó kó kẹ́lẹ̀ sọ̀rọ̀ rẹ̀ ni amọ́lóló lọ́wọ́ lẹ́sẹ̀ ó dàbọ̀ ó dàbọ̀. ayé mi dánwọ́ rẹ̀ olùgbèjà ọmọ mi rí òkun ayé ìjà. ẹ àlọ́. sókè mi ò gbọ́dọ̀ fojú. ẹjẹ́ àlọ́ ẹjẹ́ ìyọ̀ǹda yín. ayé ìdá sókè sódò kò gbọ́dọ̀ gbé. bí kí n mọ̀ kó dìde ní ṣe ẹ̀yìn náà àwọn àmọ́ ẹjẹ́ mi ó yọ̀ǹda yín. mọ̀ pé ròyìn ajá àbálẹ̀ ń aago méje. ọ̀rọ̀ mi. àǹtí ọlọ́run ó gbọ́n yín àǹtí ọrùn yìí ọlọ́run ó gbọ́n yín ọlọ́run ó tọ́ yín wọ́n ní àtúndìdé ńlẹ̀ káwánú ẹbí tẹ̀yìn náà ọba ti di lẹ́yìn ẹ̀yìn ìròyìn lájà àbálẹ̀ ẹ pè mí màá ṣẹ gbọ́ àjọ plan bá a ṣe máa rìn. bá mi mọ ọmọ lérí rẹ. a wà lù ibi tẹ́ ẹ wíhun kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ a fẹ́ tolé onílé ara Àbújá a fẹ́ tẹ̀bí ẹlẹ́bí a lọ Èkó a lọ ìpínlẹ̀ Ọ̀ṣun níbo la lọ àtọ̀rí àtọ̀run bá ti jẹ́ pẹ́sẹ́ tí àwọn ọ̀jọ̀gbọ́n padà gbéràn wa náà ni pé káṣá wà á wà á ẹ̀yin ẹ̀kan pèmí tó bá di lẹ́yìn ètò bá ṣe rìn ìjọ àbá wá tá a bá bá orí yín lé kájọ sọ dáadáa bí ẹni tí í ṣe ìránṣẹ́. ayé mi tó iṣẹ́ oríran àwa àwa ò ní yé máa jẹ́ fún ẹ̀yin tí oríran wa sí o. ọmọ mi náà ní nǹkan kan tí ó dàbí pọ́jọ ilé yìí àbí tó farapẹ́ àbí tó tiẹ̀ yàtọ̀ gédégédé tí ń gbóná yìí nínú ẹbí tí ń yẹn náà látọ̀dọ̀ orí yín sí ọ̀dọ̀ yín àbí látọ̀dọ̀ ọrùn yín sí ọ̀dọ̀ yín. ẹ tọwọ́ tí ń dùn yín bọ̀ ṣọ. ẹ wá rí wọn kàn ní Fresh FM lọ́jọ́ Monday àti Wednesday ìjọ méjèèjì yẹn la fi ń gbàlejò. ẹ sì lè pe àwa méjèèjì orí àtọrùn ẹ lè pe Waheed Lumọka pírẹsẹ́ńtà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero eight zero two three. Three three three three three one one six eight eight zero zero two one six one eight. ẹ lè pe èmi ọ̀rùn rẹ̀ Dr. Olútáyọ̀ Fálétí òkè lọ́lá mọ́míjì ò mọ́mí JP sójú òpó tèmi náà zero nine zero one seventy six five sixty two ninety seven tàbí zero seven zero five nine five nine five nine zero five ó náà lẹ́ẹ̀ fi bá wa méjèèjì sọ̀rọ̀ àmọ́ tí ẹ̀yin náà ń là kọjá ní àti bẹ̀yìn gbogbo tó bá dàbí pé ń gbóná nínú ẹbí gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ wa ìpẹ̀sẹ̀ ní òtútù ọkàn yín ọ̀balẹ̀ inú wa òjò máa dùn dáadáa. omi lọkọ iná ọ̀nà kò ní dé ajẹ́ pé títí ijọ́ mẹ́jọ tá àtọmọ tuntun wá lórí ètò múlẹ́rọ mú ìwà akẹ́sọ̀jì àpá àpíà àfà mú ìwà akẹ́sọ̀jì àpíà. ní lẹ́kẹ̀ omi ayé. àti gbogbo ẹ̀yin tá a jọ ṣètò gbogbo ẹ̀yin kan sí ẹ̀ṣẹ̀ ṣeun nígbà yín ọ̀jọ̀gbọ́n pátápátá ńlá kí àdẹ́nìkan sí o. ayọ̀ mi akúndalẹ̀ dókítà olùtayọ̀ falẹ́tì òkèlọ́lá mọ́mí jí mọ́mí jp ìpàdé di lọ́jọ́ mẹ́jọ àmọ́ ìròyìn ajá àbálẹ̀ ń bọ̀ lódìdí. Emma Morales. Eh. ní forúkọ rẹ. dumare, Ògo ní forúkọ rẹ. Ọba tó ní kọ́kọ́rọ́ ikú òun èèyàn. ọba tó ní gbogbo ògo ológo tó ju ògo lọ ọba tó ń jẹ nínú ògo tó mu nínú ògo Elédùmarè kìkì ògo lówó làásọ àwọn ọ̀run sọ̀rọ̀ gọlọ́run àti òfurufú fìjà ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ ń fọ̀hún. tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìlò wọn ah, ìlú wọn là gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé olúwa jẹ́ kó ohùn mi là gbogbo ayé já bàbá jẹ́ kó mi kó fọ́hùn o jẹ́ kí ìràwọ̀ mi tàn kárí ayé jẹ́ kókó mi tàn kárí ayé o. kò sẹ́ni fẹ́ fọwọ́ bògo òrùn mọ́lẹ̀. àkìmà ìfọwọ́ bògo òṣùpá. ológo tó ju ògo lọ. ọ̀rọ̀ mi dọ́wọ́ rẹ̀. Táyọ̀ ṣó ológo tó ju ògo lọ. ọlọ́run tógótógó ọlọ́run mi. má jẹ́ wáyé lálá ìrógolo ẹni wáyé lálá ìrógolo ó wáyé asán. ó dàbí ejò tó kọjá lórí àpáta ni. ológo tó ju ògo lọ. jésù kristi ọ̀rọ̀ mi dọ́wọ́. ògo tó ju ògo lọ. Bàbá wa gba gbogbo ògo. Ọlọ́run. Ògo ni forúkọ rẹ. Ọlọ́run. Ògo ni forúkọ rẹ. Àríran àlá. Elédùmarè. Ògo ni forúkọ rẹ. Paríparí ọlá paríparí ògo. ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà. At ShopRite, we're making it possible to celebrate a low price family Easter. Feast on your favorites and get great deals when you buy Dano 350 gram milk and Ovaltine 400 gram beverage at 3,099 naira 99 kobo and six Malta Guinness 330 ml bottles at 999 naira 99 kobo. Save big this Easter only at ShopRite. Lower prices you can trust always. Prices valid till the 3rd of April 2022. bẹ́ẹ̀ òru sara fàjìnnì mo tún ti dé fresh fm one oh five point nine nání òkìyín tó ń bẹ ní challenge nílé orin wọn lè kú àmójú bá oṣù ramadana ẹ̀mí wá ṣèkú pọ̀ lọ́la náà bí mo hàn mọ́. ìlàlí a máa mọ̀ inshallah ìlàlí a máa mọ̀ inshallah àwa tá à ń tẹ̀lé tí òjíṣẹ́ ńlá iwájú làwọn máa lọ àwọn onírẹ̀yìn o láti ṣonígbọ̀wọ́ ọ̀kan òjọ̀kan àwọn ètò wa nínú oṣù Ramadan níkànnì fresh one oh five point nine FM ẹ̀yọ̀jú sálága ìgbìmọ̀ Ramadan olùdarí ètò gbogbo tó ń jáde ní fresh FM ilé orin music house challenge Ìbàdàn tàbí kẹ́ ẹ pè zero eight zero two three two five five one zero nine tàbí zero seven zero one five nine four five one one five ìlàlẹ̀ àmàm inshallah. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwọn. ojúpẹ́ ire ló ṣe mọ́ mi lára ojúpẹ́ ire ṣe ní ayé mi àsọtẹ́lẹ̀ òdì ló ṣe mọ́ mi lára. ojúpẹ́ ire ṣe mọ́ ìpín mi ojúpẹ́ ire ló ṣe má yan mọ́ mi àsọtẹ́lẹ̀ òdì ló ṣe mọ́ mi lára mo dúpẹ́ ire ló ṣe mọ́ mi lára mo dúpẹ́ ire ṣe ní ayé mi àsọtẹ́lẹ̀ òdì kò ṣe mọ́ mi lára. ìbéèlì mi sọ kodoro pé fàyà kò fún Jákọ́bù kò ṣàfọ̀ṣẹ fún Ísírẹ́lì o ó tún tẹnu mọ́ pé kò sóhun ìjà kan tí a ṣe sí mi tí yóò lè ṣe nǹkan àti wípé gbogbo àwọn tó dìde sí mi ní ìdájọ́ lèmi yóò dá lẹ́bi àsọtẹ́lẹ̀ òdì ó ti dórí mi parẹ́ orí mi ò gbà ọ̀dẹ̀ wọn mọ́ o. mo dúpẹ́ ire ló ṣe mọ́ mi lára. òun ló yọ nílé ọ̀la. mo dúpẹ́ ire ṣe ní ayé mi àsọtẹ́lẹ̀ òdì kò ṣe mọ́ mi lára. ìwò táyé wà parọ́ bí ká fi dá lá asán ló já sí ojú ta láfọ̀ṣẹ́ àwọn tó ń lo ọ̀rọ̀ àṣẹ tó fi ṣépè fọ́mọ ológo nígbà tó dorí tiwa àfọ̀ṣẹ ò bá ṣiṣẹ́ ojú ti wòlíì èké àwọn tí ń fọmọ lọ́mọ rẹ̀ ọ̀rọ̀ òdì tẹ́ sọ sí wa kàkà kojú rí bí ire ṣá lójú rí mo dúpẹ́ ire ló ṣe ní ayé mi mo dúpẹ́ ire ló ṣe mọ́ mi lára àsọtẹ́lẹ̀ òdì ṣẹ́ ní ayé mi mo dúpẹ́ ire ló ṣe mọ́ mi lára. mo ire ṣẹ́ ní ayé mi. ẹlẹ́dàá mi ò fẹ́. àsọtẹ́lẹ̀ òdì ṣe mọ́ mi lára. mo ire ló ṣe mọ́ mi lára. ire ló ṣe sẹ́. mo ire ṣẹ́ ní ayé mi. àsọtẹ́lẹ̀ òdì. yẹ kí n dúpẹ́ à ó yẹ kí n dúpẹ́ ó yẹ kí n mọ́pẹ́ wá afẹ́fẹ́ tó ń fẹ́ kó gbàṣọ lára mi ìjì tó jà kó já mi sí o à ó yẹ kí n dúpẹ́ à ó yẹ kí n dúpẹ́ ó yẹ kí n dúpẹ́ o. à ó yẹ kí n dúpẹ́. ìfẹ́ tó fẹ́ kò gbẹ́sọ lára mi. ìjì ayé ò kó mi lọ́mọ lọ. kò já mi sí o. kò kó mi láyà lọ. àó yẹ kí n dúpẹ́. kò kó mi lẹ́rù lọ sẹ́. àó kí n dúpẹ́. ó dá ijó ọpẹ́ rẹ̀ dá aṣọ lè jó. ijó ọpẹ́ mi rèé. olúwa olúwa ọlọ́run àwọn ọmọ ogun ẹni ńlá bíi amọ̀ lọ́jọ́ ogun bá lè rè bàbá mi ológo adáyébá o bàbá mi tí kì í ṣológo àgbélẹ̀rọ ọ̀tẹ̀ tẹ́ńtẹ́ o